هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله بكنا في يمين مريا شوبة دواء lórí àwọn orin tí kò níye tó ṣe fún wa kọ́lọ́n kó bá ọpẹ́ wa bákanáà agbèrò parí pé kájò kú wà sí láyé yìí lónìí kọ́lọ́n bá sọ́nà wátàálá ó sì mọ́ṣẹ́ fún wa ilé náà tó já sí ọpẹ́ àwọn tọrọ ìkáàtìgẹ̀ fún anábọ̀ Muhammad kí ọlọ́mà tùwánà wátàálá kó bá kẹ́ ó bá kẹ́ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo aná lápapọ̀ àkíra wa kú ìkàlẹ̀ ọkùnrin wa àti obìnrin wa ọmọdé wa àti àgbà wa àkíra wa ní ààyè yìí kí ọlọ́mà tùwánà wátàálá kó bá kẹ́ àwọn àpáwa tí wọ́n ń kalẹ̀ lápá kan àti àwọn tí tó máa ń wá ọlọ́jà rí pẹ̀lú orí dáadáa ọlọ́jẹ́ kí ẹ̀mí ń bò lórí ìṣètò ọlọ́run wa àpadà sí aburú àpadà sí àìdá kọ́lọ́mọ́ ti sàmì àti gbogbo àkáwà tí wà ní ọwọ́ ọ̀tún ní apá àkọ́kọ́ àti ẹ̀kejì àti gbogbo àwa ìfúwà ní ṣàbábà áàdì sunnah wal jama'a ìta àti àgbékalẹ̀ wá sí yìí ní àdúgbò yìí alaikum wa rahmatullahi wa barakatuh àwọn gẹ́gẹ́ bí àwọn ilé tó ti gbé lẹ̀ ohun tí ó jẹ́ wá sí wa lénìí olẹ́ni tí wọ́n fẹ́ àkọọ́lé rẹ̀ ní mọ̀wà sọ̀fáàtù lè jannati wà náà ìròyìn àlùjẹ́nà àwọn ìròyìn àlùjẹ́nà àti ìròyìn iná gbogbo àwọn gbọ́ àlùjẹ́nà àlùjẹ́nà kí láwọn ìròyìn rẹ̀ gẹ́ gbogbo àwọn gbọ́ ànẹ́rù ànẹ́rù iná kí láwọn ìròyìn ti ẹ̀ lórí wípé nǹkan yìí ṣe pàtàkì ká mọ̀ bàbá mọ̀ ròyìn àlùjẹ́nà àánú lè sojú kòkòrò láti mọ̀ ṣiṣẹ́ àlùjẹ́nà ìbáwọn ilé tó wó ní ẹ̀ka àlùjẹ́nà tá ń sọ jẹ́ ká mọ̀ ròyìn ẹ̀kọ́ ló ṣe rí àdébẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa àlàyé ẹ̀gan yóò mẹ́lò ìmọ̀ ìṣiṣẹ́ àlùjẹ́nà ẹ̀ka èmi náà fẹ́ wọ̀ ọ̀rọ̀ tó bá ní pálásì kan wà àbáyé kan àti rẹwà láyé fayé nìyẹn ò tí ò tí ẹ̀jẹ́ kankan náà lù jẹ́nà ẹ̀yọ́ wọn pẹ́ wọn fẹ́ débẹ̀ arólóde pé á gúrújù lè kà ní ìfàsẹ́ mọ́ sọ pé wà ń dùbá kó ló ga jù kó fẹ́ lọ́bẹ̀ àmì olówó tó torí ẹ̀gbéra láti ìlú ẹ̀ lọ lọ́bẹ̀ ẹni ní àyè kan wà wọ́n ti ń tì ó ní báyìí báyìí báyìí nígbà tó yẹn kó rẹwà ọ̀nà ni á ah, ń lọ lólì ní ilẹ̀ ẹ̀fọ́tẹ̀ lọ́bẹ̀ nítorí kíni torí pẹ́ tó kọ́kọ́ gbọ́ ìròyìn àyẹyẹ ẹ̀nà wa ti jẹ́pẹ́ ànáfẹ́ débẹ̀ bẹ́ẹ̀ náà ni ìkejì náà lọ́wọ́ ní ẹ̀wọ̀n kirikiri ìyàbá ìmọ̀ ló wà mẹ́ ẹ̀rù pé tọ́lá nìkan bá lè mú ìyàwó ní yẹn kí ah ẹ̀ tó wà ń kirikiri rẹ o kò jẹ́ pírísìn tó wà ń bẹ̀rẹ̀ wàhálà tí ó rí bẹ̀rẹ̀ ẹ̀rí pé ogun tí ó gbìyàn débẹ̀ èyí ó máa àfọ́ ìdè láti láti ṣe sọ àwọn ilé ìfàyè wá nìyẹn ẹwà rí sọ̀rọ̀ òun ló lágbára jù àlùjẹ́nà àlùjẹ́nà tá ń pariwo ó yẹ ká mọ̀ díẹ̀ nínú òròyìn kí ẹ lè bá àtàrà náà lójú kòkòrò láti ṣiṣẹ́ láti wọ́ torí pé nínú tọ́lọ́wọ́ ó lò téyàn fi wà lùjẹ́nà òun ní iṣẹ́ tá a bá ṣe wà pẹ̀lú àánú ọlọ́run bákanáà iná iná tánà burú kó ló ṣe rí tí ẹ bá rí ó ṣe burú òun ló lè sá fún a iná ìtí ò dání o náà àlùjànnà àti iná tọ́lọ̀ ń gbé kalẹ̀ kí ni ìdí tọ́lọ̀ ń gbé lẹ́gbẹ̀ẹ́ ìdí ti pé ilé ayé ta wà yìí darul imtihān wal ibtilā' aw darul 'amal ilé ilé ìdánwò ni ilé iṣẹ́ ni ilé ìdánwò ilé iṣẹ́ jẹ́mọ́ ta bá wá tèdánwò tán kí ni mo ń gbẹ̀yìn ẹ̀ àgbà rìsọ́ọ̀tì àbá ní gbà rìsọ́ọ̀tì ẹgbẹ́ ogun apá tèdánwò náà kọ́ ni léjì kan náà láwà kéde kankan náà láfọ́ kéde irúṣẹ́ kan náà láṣe definitely àwọn nǹkan tí àgbà náà gbọ́dọ̀ yàtọ̀ síra wọn bákan náà ni ọlọ́run ọba sùpánù àtàlá hakimu ni ọba ọ̀jọ̀gbọ́n ọba tó gbé gbogbo nǹkan síbi tó yẹ kò ní bá òye mu kò ní bọ́gbọ́n mu ọlọ́wà ló tó gbogbo èèyàn tó wà láyé yìí o kọmọ lọ inú àlùjẹ́nà ìjọba tó bá aláka ìrúbà àtẹni tí ò forí kẹlẹ̀ fún ọlọ́ọ̀rí àtẹni tí ó gbà pé ọlọ́run wà kódà ètò ayé gan ayé tó bẹ̀ kí ló dé tètò ayé ta ní ìyàbáwọn ẹ̀sẹ̀ pé ẹ̀wọ̀n tẹ́wọ̀ rí o àwọn agbófinró gbé yìí o torí pọ́tẹ́ tí ò dànù ká ní gbogbo èèyàn láyé o bákan náà láàmà tírìtì wọn láti ẹgbẹ́ bákan náà a ní kò bá làákàyè mọ bẹ́yẹ ẹni gbogbo ẹni tó wúlò ayé yìí ní àbújá náà lọ àwọn akẹ́là ń gbàwẹ̀ ẹ̀sẹ̀ fún gbàwẹ̀ àbí kọ́ ni nǹkan pààyàn jáyé kánú gbogbo aná àlùjá náà ní à ń lọ kò bá làákàyè mọ àbí ọjà àti kánú gbogbo yín náà tẹ̀lé àtẹ tó gbàwẹ̀ àtẹ tí gbà àtẹ tí ò lọ gbogbo yín inú náà lẹ́mọ̀ lọ. Ìjọba tí ẹni náà bá làákàyè mọ́ òun náà bá lákàyè mú àwọn tó takú mọ́lọ̀ ńlọ àwọn tó gba tọ́lọ̀ wọ́n ní lànà ibi bẹ́ẹ̀ dé ti gbọdọ̀ yàtọ̀ síra wọn ìyẹn náà ni àlìjẹ́nà àti nẹ́fì wà ẹlòmíì nẹ́bàrà lákàyè tó kúrú ó lè ní àọlọ́run aláàánú ọlọ́run yóò ti wá jẹ́ èèyàn yà aláàánú ọlọ́run yóò ti wá jẹ́ èèyàn yà ẹgbẹ́ tó bá tó báyẹn kò ní làákàyè àbí ìwọ gánjẹ́ máa ń lu ọmọ rẹ tọ́ ọ́nà tẹ́ tí ò jẹ́ èyí tó jíṣẹ́ ọkọ̀ òun lẹ̀ ìwọ́n náà tírí tí wọ́n bá kẹlẹ̀ èyí tó ń jẹ́ ikman èyí tó ń jẹ́ alilu ta lè pè ní òye ọgbọ́n àti déédéé oníkọ́lọ̀ ti ń kálukú sáàyè tó wá lékiní tó bá tọ́ sí ẹni tó gbọ́ tọ́lọ́ láyé tó ti tọ́lọ́ ànímọ̀ ẹ̀fẹ́tì pé àtẹni tí ò ti tọ́lọ́ ẹlòmí ò jẹgbà kọ́lọ̀ ń gẹ́ wà pé ìyá wà lọ́rùn àlùjẹ́ ẹlòmí ò jẹgbà kẹ́kẹ́ wà káàkiri ẹni tí ń sin lọ́run lọ́sàn lóru tí kò fi ọlọ́run bá mọ́ tó mọ́ fi ọlọ́run ṣẹ káwá ní òun àti tí ò sin lọ́run rárá àti tí ó gbà wà tó dé bàjẹ́ láyé káwá níbi kan náà lọ ẹni pé yóò bá ọgbà àwa èèyàn kan mu wá sọ lọ́run bá tó jẹ́ hakeem ọgbọ́ ọ̀jọ̀gbọ́n kí máa gbogbo nǹkan tí ṣe ń láàbùrọ̀ pé ní gbígbé àlùjẹ́ náà àti náà lẹ̀ òun ló bá mi. sábà ti ń ronú sí òní ò mọ̀ gáìdì wa ní ayé sáwà yìí àbí ẹ̀mọ̀ sábà ti nǹkan kan dẹ́rù bá ẹ̀kú ìtọ́ ń ṣe yìí ìjọ mọ̀ pé yẹn rè ẹni pé yóò jà wọn bí àìdá tí ń ṣe pẹ̀kọ́ mọ́ta ní jẹ́lẹ̀ kú mọ́ ti ná ń ni abẹ́fẹ́ inú ọgbà àti òye ní tù àlùjẹ́nà àwọn bàbá ó ọgbà àdẹ́ra ètò ń jẹ́ àlìjánátù ní kí ni ọgbà ọgbà ní jẹ́ àlìjánà garden ní bàbá bàbá náà fẹ́ràn pè ní ọgbà àdẹ́ra ọlọ́ni wàjánátù wàjánátù àlìfáàfà nínú tá a ṣe fún ní kí ọgbà tí nǹkan oko rẹ̀ pọ̀ so àlìjánátù nítumọ̀ lárúbáwá ọgbà ní jẹ́ bẹ́ẹ̀ náà Tẹ́wárá àlìjẹ́nà yóò kọ́ rẹ̀ pọ̀. Ó rẹ̀ pé àyè táwà yí àyè kẹ́kọ̀ọ́ ọmọ kéèké ni. Ẹ̀yin ọmọ wa yìí á bèèrè lọ́wọ́ yín tábà ti sọ́rọ̀ sí ṣàlá ọ̀tàlá ẹgbọ́. Àlìjẹ́nà ní orúkọ tó pọ̀ Torí pé ipò àlìjẹ́nà náà jura wọn ó jọra wọn lọ náà lórúkọ tẹ náà fi pọ̀ nínú orúkọ alùjẹ́nà ni jannatul khulud kílá pé jannatul khulud bàbá wọn al-Qur'an àbá bẹ́ẹ̀ fi tọ́lọ̀ ti tó ti pé bẹ́ẹ̀. jannatul khulud inú orúkọ rẹ̀ nínú àlùjànnà mi lórí pé oríṣiríṣi ni ó ní dárò sàlám kílá pé ọ̀nà ni làwọn dárò sàlámù inda rabbihim ó di méjì ábẹ̀rẹ̀ lọ́wọ́ wa ó inshallah ta'ala jannatul khulud dárò sàlám bákanáà dárò lèmọ̀kọ́mọ́tì ìyẹn wà ní sátò sátìrì ọlọ́nà ọmọ àlùjànnà máa dúpẹ́ fọ́lọ́ lájọ́ bíi àlùkìyámà alẹ́bí àhálàhùn dárò lùmọ̀kọ́mọ́tì min fadli ọba tó jẹ́ kágúnlẹ̀ sí dárò lùmọ̀kọ́mọ́tì orúkọ kẹ lónìí ẹ orúkọ kẹta nínú orúkọ àlùjẹ́nà sí àdàrúkọ inú ẹ̀rọ ni jannatu adini jannatu adini ọlọ́ni jaza'uhum inda rabbihim jannatu adini. تجري من تحت الأنهار جنات العدن مكان من رناني جنات المأوى ولهم جنات المأوى نصلا نصرات سجدة ولون دارو كوربي جنات المأوى مكان نرناني الحسنى للذين أحسنوا الحسنى ọlọ́run náà bá wáyé tán báyé ṣe dáadáa ó ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run àlẹ́fọ́súná kí ló ń jẹ́ àlẹ́fọ́súná oní tó dáa jù wàá tó tó dáa tó àlùjánnà ọlọ́run ẹni tó báyé ṣe rere àlẹ́fọ́súná ò máa jẹ́ tiwọn. láyé mi lillahi máa fi samawati wa máa fil ard liyajzi alladhina asa'u bima amilu wa yajzi alladhina ahsanu bílẹ̀ òsùnà ọlọ́run ní òun ló ń dá sánmà àtilẹ̀ kó lè bá àsán lẹ́sàn àwọn tán sáburú ẹgbà ẹ̀sán aburú wọn àwọn tó wá ti ṣe eré yóò sanwó lẹ́sàn àlè òsùnà tí ń jẹ́ àlè òsùnà bí òun náà ní àlùjánà náà bákan náà ní àlùfìrìdáwòsì أولئك يرثون الفردوس هم فيها خالدون nínú suratul lambiya suratul muminun ànábì gan sọ pé ẹni tí ó bá tọrọ àlùjànnà kó gbìyànjú kó tọrọ àlùjànnà firdaus fa inna ha a'la àlùjànnà tó lé kó ló ga jù àlùjànnà firdaus olóde kí ni ológa jù nínú àwọn àlùjànnà tó díẹ̀ nínú àwọn orúkọ tọ́lọ̀ ń pe àlùjànnà ó wà nù ayàmì dárò na'im nínú àwọn orúkọ àlùjẹ́nà ní ká tó máa kọ àwọn ìròyìn ẹ̀. wọ́n wá ní bórúkọ yìí ti kọ ipé àwọn àlùjẹ́nà yìí ipò wọn ga jù ara wọn lọ. àlùjẹ́nà tí kò rẹ̀ ga jù ó ní Jannatul Firdaus. náà ká fún Jannatul Khuld, Jannatul Na'im, al الفردوس قالوا لي فما هم نعم نعم جنة الخلد دار السلام جنة الفردوس جنة المأوى الحسنى جزاك الله خيرا وصمامه

ẹ máa di orúkọ tiẹ̀ náà o ẹ́ kí lára kọ́kọ́ jahannama jahim bákan náà sa'ir ọlọ́ni fariqun fil janna tó bá dọ̀rọ̀ ẹ́ di gúrùpù méjì àwọn gúrùpù kan fil janna ńlá àlùjánà wá fi sa'ir ọlọ́run tó bá dọ̀rọ̀ ọmọ sọ fọ́mọ̀ máa tààlákà kún fi ìsákọrù kí ló dé kí ló dé ìwọlú ní sàkọrù yìí kọlu lámúnẹ́kùnmí lẹ́lìmọ́sọ́ lìn ẹni tó já wọlé iná ní àìkírun láyé nì tó dé ìwọ sọ ìkírun tó ń tẹ́ra rẹ jẹ kọ́kàn rẹ mọ́ kí èsìra rẹ o ìran ń bí ọmọ ẹni tó kí ló dé ìwà wọlé ìtọ́nà pé lámúnẹ́kùnmí lẹ́lìmọ́sọ́ lìn à máa tààlákà kún fi ìsákọrù iná sàkọrù àlẹ́ni tí a máa sọ pé kí ló jẹ́ wọ́n náà ní àìkírun láyé ni àbámọ̀ ní ká máa kírun jẹ̀mọ́ àwọn ilé wáyé wá kírun mọ́ bákan náà làbọ́ làbọ́ ẹ̀ kàlá iná làbọ́ nàìjíríà àtàlè ṣáwa tẹ̀dẹ̀ rúmọ̀n adébárọ̀ wátàwálà ọlọ́run ní iná làbọ́ wà kàlá iná làbọ́ nàìjíríà àtàlè ṣáwa ó yóò mọ̀ fún èèyàn ní tẹ̀dẹ̀ yóò máa fi ẹ́ mọ̀ní adébára wà sàn ńlá ẹni tí ò gbọ́rọ̀ láyé tó ṣagídí iná yóò mọ̀ fáwọn abọ́ òde lọ <laughs> ẹ̀fà yẹn máa ń sáré ràn lọ́wọ́ láyé àbí ó bá lò mọ̀ gbogbo ọ̀lẹ́ sámọ́nà làbọ́ lọ èèyàn lè bọ́mọ lọ tó nínú téèyàn lè nínú iná tó àbí náà rò lọ ìlú mọ̀ kọ́dá ẹnu orúkọ náà ni àlìfọ́tọ́mọ̀ ẹni kí ló jẹ́ ọkọ̀mọ̀ iná tó mọ̀ ẹgbẹ́ kí gbogbo ọdọ́ bá ti rúlẹ̀ yóò máa mọ́ ọrùn ní jégéjégé iná fọ́tọ́mọ̀ nìyẹn gbogbo tó wà rúlẹ̀ yóò máa ọrùn jégéjégé bákan náà alhawiya fàmọ́ adìrọ́ kàmọ́ ríya náírọ̀ ní hawiya hawiya náà lọ́wájú ẹ̀rí ẹ̀ ibi tó jì sí èyí ò lè dísàlẹ̀ ìyàtí ní gbogbo ẹ̀ so orúkọ náà náà kọ̀ díẹ̀ náà ní

سعير لافا آوية صقر نعم أنا تمام فوا أه. نعم أه؟ جهنم لافا جحيم سعير هاوية جزاك الله خيرا ayọ̀ ìwà àtọmọ ẹ̀kọ́ ẹ̀mọ̀bọ̀ ẹ̀mí ìwárakàlá ọ̀fẹ́kù ayọ̀ alhamdulillah so tẹ́wàá bẹ́ẹ̀ tẹ́ rántí rẹ̀ yẹn ẹ máa ṣiṣẹ́ dáadáa kẹ́lí ìṣẹ́ kọ́ dárúkọ lákọ̀ọ́kọ́ yẹn àlùjẹ́nà ni ìyẹn dé kí ìyẹn dáa ìyẹn dáa ẹ máa di ṣe àlùjẹ́nà tẹ́wàá bẹ́ẹ̀ tẹ́ rántí rẹ̀ yẹn ìyẹn ò dáa tọ́ba ti rẹ́ni bẹ̀rọ ọlọ́wọ́ iná tàkọ́rọ̀ ṣe gíní owó àwọ ìyẹn lè mọ̀ ta fún ẹdígbọ́ ayọ̀ àà náà lábá aláfẹ́ lù jẹ́lẹ̀ ìwú ló dá kásojú kòkòrò káwọ́ jù ẹ̀hẹ́ ló dá ẹ̀ká sọjú kòkòrò káwọ́ ẹwọ́n láwọn àlùjẹ́nà àfiná ọlọ́run ti dá kalẹ̀ báyìí o ọlọ́run ti dá kalẹ̀ báyìí kìí ṣe pé tó bá dọ̀nà lọ́wọ́ tẹ̀lẹ̀ dá àwọn ẹ̀rí jáǹtí rẹ́rẹ́ nínú alukur'ani arẹ́rí nínú ọ̀rọ̀ ànẹ́bì tí ń sọ fún wa pé àlùjẹ́nà àfiná o ìtọ́lọ́run ti dá kalẹ̀ ni ọlọ́run ní wásákò náà rọ̀ ẹyẹ yẹ fáyà náà o àlẹ́bí rọ̀ ìdásí kìlìkáfìrín ìyí ohun ti dá fáwọn kèfèrí ìjọmọ́ta ní ó wọlé àwọn kèfèrí ni o ẹ̀kọ́ àkọ́mọ́kọ́fẹ́ amọ́mọ́kọ́kọ́ àkọ́ wọlé mọ́ abú abú yìí ẹgọ́ tí ká mọ́kọ́kọ́ àkọ́ wọlé

tábà sọ pé ọlọ́run ẹ̀kọ́ wọ̀nẹ́ mọ́ sọ pé àfà ìdílé yóò wọ̀nẹ́ èmi kọ́ gbogbo àti ni àgbèdà ni ọlọ́run ní wàsápù náà rọ ẹ̀fáyà náà àlẹ́tì ò lílì gbogbo àti ìlàgbọ́ èyí tá a ti pèsè rẹ̀ lẹ́fà kìfìrí yẹn náà àfà rẹ̀ fi kò pé iná yẹn ó ti wà báyìí ibo ló wá wà ìlú wo lọ́wọ́ á dá sí fáwọn akẹfẹ́ rí bákanáà ọlọ́n tọ́gbò mi pé iná àbájíná jẹ́ ànámàdìlì káàkiri ìnà lóṣọ́lá tọ́wọ̀ parí súrátùlù káàkiri ọlọ́n láti pèsè iná kó mọ jẹ́ lóṣọ́lá ibùkúnlẹ̀ sí fáwọn tání fáwọn kèfèrí torí náà ìran ọmọ ìyá mi má ṣe kèfèrí sọ́lọ́wọ́ jẹ́ mùsùlùmí ní o tí ó máa ti lọ tí ó máa kírun tí ó máa gbàwẹ̀ tí ó máa tí ò ní balẹ̀ jẹ́ tí ò ní parọ́ jẹ́ mùsùlùmí gidi kọ́ ní bá wà náà mọ́ àlùjẹ́ náà bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀bá sùhánà àtàlá sọ àlùjẹ́ náà fún wa ọlọ́ni sáábì kú ìlànà pípẹ́rọ̀ sí mìíràn fífún ẹ̀sáré ẹ̀sáré lè ṣe ìlànà pípẹ́rọ̀ sí lọ bí tẹ́ẹ̀fì ráforíjì látọ̀dọ̀ ọlọ́yin àforíjì o pàjánáàtìn jẹ́ tó fi rá àlùjẹ́nà wọ̀ àlùjẹ́nà fọ́lọ́ ti pèsè rẹ̀ lílẹ̀ dínà àmọ̀nú billahi wa rasulihi fáwọn mòmìnì wa sallam o tó bá ti kú ó lẹ́ni tó ti wọ́n fi ààyè rẹ̀ hàn nínú àlùjẹ́nà tó bá ti gbé sínú sàárè wọ́n fàyè rẹ̀ hàn nínú bó nínú àlùjẹ́nà àbí nínú inú náà. Omi ọ̀pẹ́ àlùjẹ́nà ètò ti wà báyìí ni ó. Bákan náà iná ọlọ́run ti dá fáwọn tí ó wọ̀ ọ̀pọ̀lọmọjà wọ̀ náà àlùjẹ́nà ní kọ́lọ́njẹ́ káwọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní nígbà tá a bá fẹ́ kí oòrùn gúrì tóòrùn bá mú gan-an

Ànábì ní ẹ máa ṣe ìbòrọ́dù lọ́jọ́ tó bá mú gan-an. Ànábì torí ọ̀yẹ́yẹ́ òru lásìkò títún ní wọlé yẹn nínú ìgbóná tó wá nínú kíni nínú jáànámẹ̀. Ó bẹ̀rẹ̀ pé jáànámẹ̀ ti wà. Tó yẹ ní àbámọ́sọ ìbòrọ́dù ìbòrọ́dù tó jẹ́ ìbòrọ́dù oníkálọ́run lórí lára ti ìgbàwó. Ìtàbíwẹ́ta ó fi tutù díẹ̀. Ànábì torí pé ìgbóná ti ń jáde lásìkò tí

ní àgbẹ̀kẹ́ tó kó ti ẹ̀rù ó bí ìmí kan jáde àdébíwá ní ọlọ́run ga láyé tẹwárí ìmí tó bí jáde yẹn òun ní tó nẹ́sí ń kárí gbogbo ayé lọ́dún bákan náà ìmí tó bí jáde ló lò ni bákan náà ni iná náà náà gẹ́gẹ́ bí ìbéèrè kílásẹ́ ní àlè bọ́rọ̀dù láàbẹ̀ sọ fẹ́ǹsì kí là ń pè ní alibrod ẹ́ ẹ́ kálọ́ nígbàwó nígbà tó rú bá mú kí wẹ́n àfẹ́ kí ni ó fi kú lù díẹ̀ jàzákàlá ẹ̀rọ ìwọ̀n lọ́kọ́lẹ̀ kàbí ẹ̀ẹ̀ni bárakàlá fífà

so kéè wá jẹ́ pé ẹ́dà kú kúlù kábọ́ tó ti fi tírì áfà tírì láti wà kí jẹ́ wọ́n gbàyè láńpẹ́ ní àlèkọ́rọ́ náà a wá sọ àwọn ìròyìn àlùjẹ́nà báyìí pé bàbá ti mọ àlùjẹ́nà àwọn orúkọ rẹ̀ a ti mọ̀ pé sọ́dí dábì káàmọ̀ sọ̀rọ̀ yẹn ìròyìn àlùjẹ́nà pọ̀ níbo tó ti rí náà alukọ̀rán Muhammad sallallahu alaihi wa ìròyìn ẹ̀ pọ̀ nínú ìròyìn ẹ̀ olùbọ́lọ̀ sọ fún anínú sọ́tún náà ọlọ́ni iná lílí mọ́ tẹ́fí iná ma bá bá dájúdájú àwọn alìmọ́tẹ̀fí àwọn olùpáyà ọlọ́ ma bá bá tó jèrè ààyè kẹ́kẹ́ wà bá ti pèsè lẹ̀ fún jèrè iná lílí mọ́ tẹ́fí iná àbáàbà àdáíkọ́ wà ànáàbà tí láyé náà lálùjẹ́ náà tí ló wà ń bẹ àwọn ọgbà wà ànáàbà àtàwọn èso iná oríṣiríṣi ó wà ń bẹ wákàwá ibá àtìrọ ọba bákan náà àwọn obìnrin wà fún wọn àwọn obìnrin tó yẹ pé ní wọ́n já sáásá tọ́lọ̀ ti pèsè sínú àlùjànnà àti rọ́ọ́bá àwọn obìnrin bẹ́ẹ̀ pé ní wọn ní dàgbà wọn ní gbó tuntun náà ni èyí ó máa bá wọn ọlọ́run sọ ní pátó rahman pé lámúyẹ́ tí mi tòun náà ń sọ́n pàlàjáánu èyí ò súnmọ́ wọn rí àlùjànnà ò súnmọ́ rí àwọn obìnrin tọ́lọ̀ ń pèsè sínú àlùjànnà wọn dúró déédéé ìgbáyà wọn dúró déédéé àwọn náà dúró déédéé àti rọ́ọ́bá wọ́n wá jẹ́ èjì kan náà tó wà náà lùjẹ́ náà nìyẹn o ẹnìkan ò ní rí ìyàwó ẹnìkan lálùjẹ́ náà ìyàwó lábẹ́ ti wá òmìnir tèmi ti gbó kò sí gbígbó èjì kan náà ni àwọn béèrè pé àwọn obìnrin tó wà wọ àlùjẹ́ náà látàyé ńkọ́ irú táwọn tọrùn yẹn náà lọ́nà wá ṣe àwọn náà wọn ní gbó wọn ní dàgbà wọn ní ṣe nǹkan oṣù wọn mọ wà lọ́tún lọ́tún lọ́tún ní ìjọjọ́ ojúmọ́ ni bọ́lá ti ròyìn wọn nìyẹn ìyẹn ni alánàbí àwọn ọ̀sánlá ànẹ́bì gẹ́gẹ́ bọ́lá ti dá òun náà máa ń gbogbo tánàbí wa ṣàwàdà náà ni gbogbo àwọn oníṣìí sọ́wà lórí kíní irọ́ náà máa pa àwọn ọmọ òwò lẹ́mọ̀ láìkẹ́ lẹ́mọ̀ lọ́pù ẹ̀ lórí irọ́ gbogbo tánàbí wa fi ṣàwàdà tó bá báyẹ̀ ṣàwàdà òótọ́ ní òtún jẹ́ a ní arábìnrin kan bá nẹ́bì ìyá àgbàlagbà ó wá ní àrẹ́bì bá ń bẹ́lọ̀ kí wà lùjẹ́nà bá ń bẹ́lọ̀ kí wà lùjẹ́nà àrẹ́bì ní ọ̀lẹ́ wà lùjẹ́nà báyìí ẹ̀bẹ̀ pé sálẹ̀ ìbá ti fọ́n wá yìí ni ìyá bá bú ẹkú ah tèmi bá mi pẹ̀lú bá lórí òjẹ́ ìsàjọ́ àrẹ́bì òjẹ́ ìsókè jẹ́ ìsàjọ́ òkú tó kẹ́kọ̀ọ́ lè wọ́ báyìí ni ìyá bá ń sunkún ah ah tèmi bá Ànábì wá pè padà pé ìtí mo gbà lérò ní pé ọ̀lẹ́ wọ́pọ̀ ti darúgbó ìkòmí ní pé ọ̀lẹ́ wọ́ ọgbọ́n tọ́lọ̀ sọ ni ọjà ànàhúnná iná àǹṣáànàhúnná ìṣáá àwọn obìnrin ayé tó bá wà nìjẹ́ náà àátún wọn dá lọ́rùn ọjà ànàhúnná àbùkárá àátọ̀ gbogbo ẹjọ́ lọ́mọdé lórúkọ bá ní àti ọba èjì kẹ́lẹ́ náà wọ̀ inú ti darúgbó ìbọn ti yẹ́ òmò òkè àwọn òlẹ́wọ́ rárá ni àfẹ́sẹ̀ wa káyà ẹ̀ pé iná àǹṣá náà hún ná ìṣá àwọn obìnrin náà àlùjánnà á tún tún wọn dá àwọn tó wà pé pé bọ́ọ̀lù ṣe dá wọn nìyẹn àwọn tó wá wà láyé lọ lóun àfúdá nínú wa dàbí àwọn tó wà bẹ́ẹ̀ tọ́lọ̀ dá síbẹ̀ ọjà àdínà òun náà àbùkárọ̀ ọlọ́mọge náà máa jẹ lọ wọn ní dàgbà wọn ní gbó wọn ní tí èyàn mọ̀ bá wọn ní ojoojúmọ́ ni ọ̀rọ̀ bá ń àfihàn ọba kéjì wọn ò sì ní jura wọn lọ bákan náà ni wọ́n jọ rí jẹmọ́ ẹ̀rì kó lè lálélé bákan náà ni wọ́n jọ rí bákan náà èèyàn ò fọwọ́ bà wọ́n rí wọ́n ti fẹ́ rí ohun ọ̀fẹ́ rí èèyàn kan ò súnmọ́ wọn rí tọ́ba tó wá kó súnmọ́ tọ́ba tó padà bákan náà lọ́sùn wọn bá wọn. ṣùgbọ́n àwọn olólọ́ lélẹ̀ wà fún iná lè ní mọ́tẹ̀ sí iná olùpáyọ̀ ọlọ́ni o ẹ̀sùn ìṣẹ̀lọ́ni. tó nínú òròyìn àlùjẹ́ náà ó ní pé àwọn kíníwàmẹ́ àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgbẹ́ rẹ pé bákan náà náà mọ̀ ní gbówó ẹ̀ na ti inú ròyìn àlùjẹ́mẹ́ ni fakawa ibà àtàrà ọba wà káàsán di ha kọ kí ìtumọ̀ káàsì káàsì kọ́ọ̀pù yìí kọ́ọ̀pù yìí kí na mọ̀ bí mu ọtí tí ó kù kẹ́kẹ́ tí ó dùn. agbára tó sàlàyé irú ọtí ẹ̀tọ́ wa padà yá. Bàtà Sàndé Akọ́láyé tí wọ́n rẹ̀ fi alágbówá Fàláṣì Sábà. Sábà wa mú tán, ọ̀wá ní mo gbọ́ lágbówá, ṣé ìmọ̀ àtọ̀kọ́ kó sọ bí sáyé, ẹ̀mí ara ah, ó ti mú sí yóò ní. Sáyé lórí bá wọn, ìfẹ́ lọ́tí mọ̀ pé ní nǹkan tó bá wà lálùjẹ́ nílẹ̀ àti sáyé ó kọ́ lè jọra wọn ní o, kì í berú kẹ̀kẹ́ náà o. Ó kọ́kẹ́ jọra wọn ní o. Ìfẹ́ tó mọ̀ pé kẹ̀kẹ́ náà ni ọtí sáyé ìyẹn mọ́ sọ̀rọ̀ púpọ̀ tó bá mú ni ẹ̀sìn fi ní àmọ́mù ọlọ́run ní tọ̀run látẹ́kùn òun rẹ̀ fi aláfíwá aláàkì sáàbà ọ̀ní gbọ́gbọ́ púpọ̀ tó bá mú ọ̀sìn ní wúlùkú ìyẹn ló bá fẹ́ pé tó wà lọ́rùn láti jẹ́ lórí àtọ̀sí ayé anábẹ́ àmọ́ sọ̀rọ̀ sọ́lá ó ní ọlọ́run bá sọ́nà wa sọ́nà tó á gbọ́ pé nǹkan bá wà lábìjẹ́ náà wọ́n fi wé tayé o ojú òrí sábìjẹ́ ẹ̀jẹ̀ náà rí mọ́lá àìnàrọ̀ àti wàlá ó tó lọ sẹ́mi àti pé tí ò lége ni tí ò gbọ́ bẹ́ẹ̀ rí wàlá kápára bè bá ní ẹ̀ abùdìní tí ó sì rú yẹ lọ́kẹ́ rí tó bá ń gbọ́rọ̀ yìí pé báyìí bá ló wà láti jẹ́ tó bá ń jòkó sí ilé tó wà fọkàn ló tọ́dí sọ̀rọ̀ yẹn ó yàtọ̀ sí òhìrọ̀ lọ́rùn yẹn torí àkáyẹ̀wò tẹ̀lé pé kò sí irú ẹ̀ láyé kò sí tó jọ inú òyìn àlùjẹ́nà tí ọlọ́ba subhanahu wa ta'ala tó sọ fún wa ni ọlọ́run ní ààyè èrè ni tó bẹ fáwọn olùpáyọ̀ ọlọ́ọ̀ba àwọn tó ṣe tọ́lọ́ náà àáyà pọ́nà alùpàá ní àkàwọn ọmọ káàkiri inú ròyìn mi tọ́lọ̀ sọ fún anuswapu Muhammad aya 15 ọlọ́ni mọ́sálù lè jánà ti lẹ́tì ìwọ́ ìdàlẹ̀ àpèjúwe àlùjẹ́nà tá a pèsè ilẹ̀ fáwọn olùpáyà ọlọ́ọ̀ ìta àtàtẹ́jọ ìtàrọlọ́ ló ń ṣe fún àwọn olùfáyọ̀ lọ eléyìn náà ń kọ́ àwọn olùfáyọ̀ lọ ni tó tó ni wa ni àpèjúwe àlùjẹ́ náà ta ti fáwọn lọ fi ya àmìháró odò wà ń bẹ̀ mímọ́ odò kíni odò omi gẹ́rù ààfin ní kí èrú kí ó ń dàrú ẹgbẹ́ ọmọ pàmò kankan ní ibi máa ń dàrú àbí omi yẹn ti dàrú àbíjá náà dàrú gbogbo yóò mọ̀ mú kò ní dàrú. àwọn ọmọ wa lẹ́yìn lẹ́ dáhùn yìí sí o ẹ máa sọ o náà àbí ẹ omi tí ò ní rú gẹ́rù ní kò ní wà ní haru mi lábání atódó wàrà subhanallah kí láńtó wàrà níkì jẹ́mọ́ ta lórí rẹ̀ ìlàyé olówó olótó rẹ̀ tó wájá odò lẹ̀ kí odò yí o fi kí ló máa wá rẹ̀ níkì ọlẹ́ ní míkì inú fíjì ọlẹ́ lọ sọ́ọ̀kọ́ lọ rà rán abákẹ́tì àbí ọlẹ́ rà tó wẹ̀ wọ́n ṣùgbọ́n èyí tó wẹ̀ wọ́n náà yọmi kọ́ kò sì kọ́kọ́ wá ní odò fẹ́ pé gbogbo èdèdì yìí àbí àti ríàbù àti àlàó àti gbogbo fitiniti odò rẹ ni kí wọ́n ní kí ló wà ní odò odò kíni odò wàrà ẹ̀rí pé kò sí olówó rẹ̀ kọ́mọ̀ pé kò sínú tó wà lálùjẹ́ rẹ̀ pẹ́ta ẹ̀rí láyé odò wàrà lámúyàtàgá yárùsọ amòhù tí ò ní tẹ́kíní kò ní kan tó bá mú méjì rí ọlú tó bá mú tán kó tó dalẹ́ yóò ti tẹ́kíní yóò ti kan tọrún èyí ó kẹta mọ̀ ẹ̀mú lọ ní odò ní o Ọmọ ẹ̀tọ́ ra kíríkìrà àbí picnic tí ó dùn kékeré lọ ra ìlú èlò lọ lè mú, olówó jẹ mélòó rẹ̀ lè mú. Wọ́n ti ọrún oṣù lọ, wọ́n bá gbé gbogbo pọ́ọ̀pù pọ́tà mọ̀ mú lọ, òjìjọ tayé yìí, kò wá ní kẹ́ntì ẹ̀. Lámúyá tàbí fàámù, tí ìsìlò níyàtọ̀. Ò àníhárú ẹgbẹ́ àníhárú lọ́rùn pé gbogbo ẹ̀ ó tẹ́ ilé ìkàtà tó lọ́tọ́ wà ń bẹ̀ ní àníhárú mìnkámúrí, ó dòó odò ọtí lazzatin lè ṣáàrì bí n tí ó mọ̀ ọdún mọ́ gbogbo ẹni bá mú subhanallah odò ọtí <laughs> odò ọtí ọtí lòun ó kàn lọ bá odò ní jẹ̀mọ́ ẹni tí ò lè fi sùúrù láyé ẹwẹ̀ àti ní jẹra rẹ̀ ìtẹ́lẹ̀ òun mo láyé ẹ̀mọ̀ ẹlòmí ìgbó kí ní sọ́mù ẹ̀kọ́ ló rọ́ ra o èyí tẹ́tọ̀ fẹ́ ló jábàjì <laughs> ló fi bá yára rẹ̀ jẹ́ ìwá nímú yìí tó jẹ́ odò lọ́rùn wọ́n ti tẹ́lọ mímú láyé tẹ́ tí ò bá rẹ̀ nira trọ́fì fún àbí tírítírì kí lẹ́mọ̀ tí ó rà àwọn kí ló ń pè náà ni ọwọ́ abẹ́bí bọ̀rú ẹ jẹ́ ẹnìkan mọ́ mu tí mo ò dáhùn tọ́tí yẹn naira oní fifty naira bí wọ́n ṣe ni tí wọ́n bẹnu já káàkiri ọwọ́ àtàkùn wá fúnra ẹ̀ látọ̀ ní fifty naira tó ọmọ èyí tó wá jẹ́ odò lọ́rùn ọ̀wà ni ọlọ́wà ní sọ̀rọ̀ yẹn lábábín ìṣàrí ìpínlẹ̀ òun máa ń dùn ní o ọ̀sìn ní mú tọ́kọ ọmọ orí ikú yìí ẹ̀yọ́ ọlọ́ni bàìdọ́ alábábín ìṣàrí bíìn ó dùn ó dùn dáadáa ń jẹ ó dùn ó kíní ó dùn ọtí ìkẹta lọ́nà ló wà bẹ́ẹ̀ ó dùn kẹrin ọlọ́ni wà ní àárú ó tó wà bẹ́ẹ̀ min asalin

tẹ́bá béèrè ìgò kékeré lọ rẹ̀ èlò ní òpè twenty five thousand ten thousand sọ̀rọ̀ wá rèé mùsọ́fà hàn dàlúùsì kankan mọ́ òye wá ṣe ìgò èé ṣe lítà kan mùsọ́fà ẹ̀rí odò wá lòun odò tó lọ rẹ́rẹ́rẹ́ sọ̀kánà ńlá ẹ pé nǹkan bẹ nínú àlùjẹ́ náà inú ìròyìn ẹ̀rí o èyàn wà nínú odò kíni odò omi tí ò ní rú odò wàrà tí ò ní kan odò ọtí tí ó mọ dùn mẹ́rin bá mú odò oyin tó yẹ pé mò ń sọ fá tó pure kọ́dà wọn fi yá ní kúlì sàmọ̀rọ̀ èso tí ẹ̀ wá níye ẹ̀kọ́ lọ kúlù <laughs> gbogbo èso tí ẹ̀ lálókú bẹ̀. yẹ lọ́wọ́ sọ fún ẹni sọ́ọ̀tì bá ẹ̀kọ́ lánàá orí tuntun mílíọ̀nù ìsámọ̀rọ̀ tí ń rí lókọ́ tó bá ti ń gbé ètò kan tó bá fi ń jẹ kọ́lọ́ àmàlẹ́bí ìrùsùkù lẹ́bí kọ́bùlù ilé ìdẹ̀lẹ́gbẹ́ rẹ̀ kan ọlọ́ni ara kò ń tó ń wà ó tún bí àmùtàṣábì ó jọra wọn ni ó jọra wọn ni èso tí ò níye ló wà nínú àlùjẹ́nà ọlọ́ni kò tún fò àga ní àbí èso èso yìí ìgbà míì tó bá fẹ́ mú sàn ẹ tó bá ń lo kẹ́kẹ́ náà tó bá tiẹ̀ fẹ́ tó ní ó ọ̀sán tó bá dìbẹ̀ ọdẹ jábọ́ látòrí ibi ọ̀fẹ́ ó mú ọmú sọmọ́ ṣùgbọ́n agbẹ́lẹ̀ tẹ́ láti orí igi ọ̀fẹ́ ọdẹ wọ́n mú ọmú sọmọ́ ah, tó láti kọ́ lọ́fẹ́ ọdẹ kú bí ọ̀fẹ́ kọ́lọ́ pàdé jò lókè ẹlòmí ò lè gbọ́ ṣùgbọ́n ọlọ́run ní tọrùn kò tó fò a ń tọ́ bá wà báyìí tọ́ bá bẹ̀ bẹ̀rọ̀ lẹ̀ ìyí tọ́ lè jálá pẹ̀lú ìfẹ̀gbẹ̀rọ̀ lẹ́wà tọ́ bá jòkó sùhànàlà ẹwà lè jẹ́ ẹwọ́n tó wà mẹ́ẹ̀ ṣe rí òtó kí yẹn torí ẹ̀ ṣiṣẹ́ tó ká nàlá tó nǹkan bẹ̀ láti jẹ́ nǹkan lọ́nà wọn fi àmì kó lè samarot ní kó lè samarot àwọn èso oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ pàmọ́ tó fọ́rọ̀ tó ń rìn rọ́bìnrin àtàforíjì látọ̀dọ̀ ọlọ́run bá nam láti ẹ̀yìn àwọn ọmọ obìnrin àkékèké ni o ẹ̀yẹ tó bá lè dáhùn béèrè kọ́ wájú a ní odò mẹ́rin kan wà nínú àlùjẹ́nnà odò mẹ́rin ó wà nínú àlùjẹ́nà tọ́lọ̀ ń pèsè náà àwọn oníwọ́n bá wa dáhùn rẹ̀ táàbà arúgbìn lábẹ́ wa tọkùnrin ẹ̀hẹ́n náà bísímìlá odò omi odò oyin odò omi ọdún àbí ó sọ lárúbọ ó sọ òyìnbó sọ Yorùbá ẹ̀hẹ́n odò omi afọ́dọ̀ ọtí ayọ̀ àti sọ ti táyé o òdìbẹ̀ ó ti wá gbogbo ẹ̀ ó ti wá gbogbo ẹ̀ jazakallah khair ẹjá rẹ̀ bá máa jẹ́ yẹ̀ mọ́ náà obìnrin náà ta ló dáhùn béèrè ilé inú àwọn obìnrin tó wà lẹ́yìn Jazakumullahu khairan. Ta ni ó dáhùn? Nàám? Wọ́n ti jú o. Ìbéèrè yẹn ni tí ń bá tọ́ láti bẹ̀rẹ̀ lè fi mọ́ sọ Ta ni ó dáhùn? Òkè kí ló tún wà nínú àlùjànnà ta ti sọ? Ẹja páyọ̀ lọ, ẹ̀wọ́n sọ sí wọn létí o. Ẹ tó bá wọn fún wọn náà ọmọ yẹn. Kí ló tún wà nínú àlùjànnà ta ti sọ? náà ẹ má bẹ̀rù mo sọ fún ilé ẹ̀ka ẹ má bẹ̀rù bísímìlá àpàgbàlagbà ọmọ èké là ń pè ọmọ tó wá lè jáde fún wa tán bì ẹ́ pé ká gbé fọkùnrin ẹjọ́ jó bèèrè náà ó yá ọmọ kẹtì náà lẹ́yìn náà. kí ló tó wà mẹ́ fruit yíò kí ló pẹ́ fruit ní Yorùbá fruit àti kí ni ó sọ mọ́ Yorùbá óyá óyá óyá ìjọdákìlá ẹ̀rọ ìwà tí ìwà tó mọ́ ẹ̀ kẹ́rí rẹ̀ tó wá mọ́ tó wà ní àdùjẹ́nà ẹ̀ kí wá lẹ́mọ̀ ṣe ẹ máa ṣiṣẹ́ àdùjẹ́nà ẹ máa kírun déédéé ẹgbọ́ gbogbo ilẹ̀ ń gbà rẹ̀ báyà bí barakallahu fikum kọ́lọ́n gbàǹjọ́sìn ẹ máa gbà rẹ̀ náà ẹ̀ní tẹ̀lé ọmọ ọkọ mọ hmm? ẹ̀fẹ́ afọ́fún alẹ́ kọ́lọ́ ní tó bá dọ̀rọ̀ àpèsè méjì fàárí kún fìdí dánẹ́tì àwọn gúrùpù kan tó jẹ́ fàárí kún ní gúrùpù àwọn gúrùpù kan fìdí dánẹ́tì wọn là àlùjá náà wà fàárí kún fi fẹ̀hìr ẹ̀ pé ní orúkọ náà ní kí ni fẹ̀hìr ẹ̀ kó máa lọ fẹ̀hìr ewu lẹ̀ yóò mú ní méjèèjì jana ẹ̀ máa tẹ̀lé ọmọ dáadáa ẹ̀ní mọ̀ tẹ̀lé ọmọ yahoo hmm? ẹnu mọ̀tẹ̀ náà mọ̀ tí wọ́n mọ́ dá àwùjọ rú ẹ mọ̀ kí ẹ mọ̀ gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu jazakumullahu khairan náà ìròyìn àlùjẹ́ náà pọ̀ wọ́n kẹ́wọ́n bá ti mọ̀ mú bá mú káàkiri káàkiri ṣùgbọ́n ìwọ́n tó bá láti ka kùránì tó rò ní sí ọmọ rí bọ́lọ̀ ṣe bọ́lọ̀ ṣe ìròyìn ẹ̀ ọlọ́ba fánà àtàlá ó sọ wọn pé ní jàzá òhun ìdàrọ́bì yìí gbàtó sọ̀rọ̀ àwọn ọmọ mi ní ọlọ́ni ẹ̀sán wọn lọ́dọ̀ ọlọ́run oníjànà tún àlùjànnà kan tẹ́jìrí min tahti al-anhar tó tó ń sàn ní gíní lábẹ́ rẹ̀ ẹ̀kọ́ ìtura tọ̀fúrò tàbí lẹ́kẹ́ èyí wà lálùjànnà omi wà máa sàn lábẹ́ ẹlòmíràn ní kómi wọlé wọn ni eléyìí wọlé ọlọ́run fi sọlá ah, àbẹ̀bí òde rí gan olówó tó wá ní ẹ̀ ìbílẹ̀ òde rẹ̀ láyé kò lè rí ṣe kó wá lọ ṣe kíní kan sábẹ́ ẹdí ẹ̀ kó wá kọ́ lélẹ̀ lórí ìgbìyàn odúnṣe lábẹ́ tèmi náà kò jọ tọrún kò lè rí ṣe ibi tó so ìròyìn wọn ó pọ̀ gan mélòó ni a fẹ́ sọ ọlọ́run àtúwánà àtàlọ́ ní ilẹ̀ ìlú inna lil muttaqina inda rabbihim jannatun na'im ń bẹ fún àwọn òmìnir òdodo jannat na'im àlùjànnà ilé ìgbádùn irú ìgbádùn téyìn ò gárí tó ní ẹni tó bá wà lùjànnà tó bá fọwọ́ pé tó ti ẹ̀rí wàhálà rí láyé tó fèsì difficulty kẹ̀kẹ́ ó ní yóò lò rí wàhálà rí lójú bá ti wà lùjànnà pẹ́rẹ́ kòrówó jẹ aláyé ni ó sàárẹ̀ kú ni ó fẹ́ kí ó ti gbàgbé gbogbo ẹ̀ ẹni pápẹ́ bí ẹni mọ̀ wá díẹ̀ díẹ̀ láyé pẹ́lú ìrìn àbájá fọ́lá ẹ̀rọ ẹ̀rọ ó ti gbà pé àjọ mo àjọ ṣe kìràkìtà tẹ́lẹ̀ ni o àjọ ń jòkó ni o láyé gan ni ẹ ká tọ́lá tuntun rún èèyàn bá ti wà láyé ó kẹ̀lé ti dìgbà kó gbàgbé àti ó mọ ẹran tí náà èyí yóò dáná ti dà gẹ́gẹ́ bí èmi àti lágbájá àjọ lọ skul àjọ ń ṣe báyìí àjọ ṣiṣẹ́ báyìí rí fẹ́ràn bá ti ru pọ́nkọ́ rí òní àjọ ru pọ́nkọ́ kò lè gbàgbé ó kẹ̀lé mọ òwú àpò ìṣe kíni òun gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó rọ adìdọ́rùn kí ẹ bá tó àdé rẹ̀ pẹ́rẹ́ báyìí kò sọ̀rọ̀ mọ́ orípéjà anẹ́tù nàìyí mi ni ilé ìgbádùn ni ilé kò sí àmọ́ subhanallah sọ́ba bíi pé lágbájá ń wà láyé àwọn ìṣòro ìṣòro báwo ẹ̀mí oníṣòro lórí o àwọn á ní ẹni tó bá wọ náà ìdàkejì rẹ̀ òkọ́lọ́mọdé àwọn náà wọ́n yẹ pé ní ó ní pálásì ó ní gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ láyé wọ́n bá tó ń mọ́ni pé yíyọ ti ẹ̀gbádùn rí láyé ìgbádùn kẹ̀ sẹ́ni wọ́n ti bọ́ nínú pẹ́rẹ́ láì gbogbo gbádùn tó gbádùn yẹn ó di ọlọ́mọdé àwọn náà o ọlọ́mọdé wa lọ́mọ o gbogbo gbádùn tó gbádùn yẹn yóò ṣe kí ni yóò ti gbàgbé sọ ló ń jẹ́ pé ní agbọ́dọ̀ ṣiṣẹ́ rẹ̀ kálíbà jẹ́ ọmọ àlùjẹ́ náà odò bí ìtọ́nà tó ló wà ń bẹ̀ òní haudu rasul odò àbàfà anabi orúkọ rẹ̀ náà ni àfáàní òun gan lọ́nà pẹ̀lú káwùtà tó lọ iná àfẹ́ iná kàlíkáwùtà ọlọ́run afún rẹ̀ anabi ní alikawùtà a ní tó báyà yìí sọ̀kalẹ̀ anifin malik tó ti gba wa rọ̀dí àlọ́ àyùhù ó lánàbì kánà àbùfà ègàfà àtàn ó lánàbì lórí kodò bí ẹni tó fẹ́ tó gbé kò sóbi gbà pé ẹ̀ka ó ní ànábì bá gbójú sókè ó ní ànábì bá gbójú sókè mo tẹ́sí mà lẹ́yìn tó rẹ́ẹ̀lì mú fẹ́ à ẹ tó nígbà kó fẹ́ sùn tó wá gbójú sókè tó yẹ mú dẹ̀ mọ̀ tí àtàbí bá di tó séjì bẹ́ẹ̀ náà béèrè pé à á ní máa hàdí hákàkà yá Rasulullah ilé òjijì ọlọ́run ló ń pẹ́ lẹ́rìn ànábì ní oun sì láti ilẹ̀ yà á ní fàá sọ tó rà kankalẹ̀ mi láìpẹ́ yìí bá nẹ́bi ti kà á nìyẹn pé iná àtọ́ iná kàlíkà òfà bá nẹ́bi ti kà á anábì wọn ni àtẹ̀dìrú nẹ̀lìkàwọ́sá ǹjẹ́ ẹ máa lìkàwọ́sá anábì wa ṣàlàyé rẹ̀ fún ọgbà orí wa ń bẹ̀ gan-an náírún wàdà ní ìyá odò kẹtọ́lọ̀ ti ṣàdéhùn fún mi ni ìyẹn ló fà ló yẹ ká máa tẹ̀lé súnà nẹ́bí o fẹ́ẹ́ tí bàbá nẹ́bí wọlé ọlá ẹni tó bá ti pé òun náà mú nu omi yìí nígbà táwọn ìwà ṣàlàyé àbàtà tó wà fún mi lóòrùn yẹn odò kan ni ànẹ́bí ni téèyàn bá bẹ̀rẹ̀ sí rìnrìn rẹ̀ ẹ̀fẹ́ òòró báyìí lápẹjọ èmi sílà tó mọ́mí òòró ẹ̀ ní àbí tọba rin òòró ẹ̀ báyìí ẹ̀bú ẹ̀ ní ẹ̀ tó jẹ́ lẹ́ǹtì ẹ̀ anẹ́bí ní ìrìn oṣù kan ní gbáko ẹ̀wòdò tọ́lọ́ pé tẹ̀fà osu oṣù kan ní gbáko tí tó wá sọ̀nù tọ́ ni oṣù kan tó orí àníbi wọ́n ń sọ fún wa pé ní àwọn odò yìí abúyádùmínà lábàní gbogbo wàrà tẹ́ ní láyé tó funfun kò funfun tó odò yìí wà áhàlá mínà láàtàlì ó tún wá dùdú kí ni lọ ó tún wá dùdú oyin lọ odò tó dùdú kí ni lọ oyin lọ oyin káwùsára tó gbogbo àǹkà káwùsára káwùsára àníbi wa ni àníyàtùwú iye kọ́ọ̀pù tó wà nínú odò yìí ó kọ́ọ̀pù ti sẹ́ẹ̀tì lẹ ọ̀dẹ̀ ní mo wá kọ́ọ̀pù kọ̀ọ̀kan mú ni kọ mú àníyàtú kọ́ọ̀pù rẹ̀ adádùn nùjúmù sàmà ó jẹ́ òǹkà ìràwọ̀ tó wà ń sánmà rẹ́pọ̀n tó ti sáyẹ́ǹsì kan bí dáadáa ta ló òǹkà ìràwọ̀ tó wà ń sánmà ta ló mọ kò sí sáyẹ́ǹsì náà ìràwọ̀ tó wà ń sọ́mọ̀ táwọn jáwálẹ̀ wọn jáwálẹ̀ o ilẹ̀ ìbánigbẹ́rẹ́ eh, ìràwọ̀ kan já ẹnìkan ti kú ìràwọ̀ jáwálẹ̀ ẹ̀ta wàràwàrà rẹ̀ lé o lè ṣẹ́ obìnrin láwọn àlùjẹ̀ lọ́dọ́fẹ́ lọ jí ọ̀rọ̀ gan sọ́mọ̀ ìyẹn làwọn yẹn ń rí ìràwọ̀ gẹ́gẹ́ sọ́mọ̀ náà wà. àníbi wa ní kọ́ọ̀pù tó wà níbi odò tọ́lọ́ ń pèsè fún lálùjẹ́ nẹ iye òǹkà kíni ẹ̀tọ́ wá ti wá mú inú obì yìí lámúyẹ́ zimọ̀ abadan abadan oníṣẹ́kí ni kò ní gbẹ̀ngbẹ̀ wọn láíláí sábà mú mílíọ̀nù ẹ̀rọ gbogbo ìtọ́ mú sáré sí ọ̀gbọ́n ẹ̀ ti ń gẹ́ àrí ẹ̀rí ìtagbá lọ́dọ̀ bàbá ni ẹkú àwẹ̀ ẹkú kí ni ẹkú òǹgbẹ tó bá ti mú mú yẹ pẹ́rẹ́ lọ́rùn ọ̀ ní gbẹ̀ngbẹ̀ mọ́ ẹ máa wo àbúrúkẹ́ tó wá wà rẹ̀ rè òun ó rí àmì pé mùsùlùmí ni wọ́n lọ́rùn àánú wa fẹ́ mu omi yìí wọ́n máa máa dá wọn padà pé ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ bóyá mọ̀lẹ́ka lọ náà pé ẹ má dá wọn padà àníbi wa lọ bá ń bẹ́ à ẹníjọ mi ni ẹsùn mi yìí lẹ̀ fún àwọn ẹjọ́ mi náà nì bí ìtẹ̀ ẹ̀kọ́ ìtẹ̀ bá mi láyé mo rámi pé mùsùlùmí ọlọ́ọ̀fin àníbi pé mùsùlùmí ni wọ́n àwọn mọ̀lẹ́ka wa mọ̀ fánibìlẹ̀ yìí sí ká bẹ́ẹ̀ ni àbá sábà fánàbí lè ká bẹ́ẹ̀ ni ìjọ rẹ̀ ni wọ́n tó tọ́ ṣùgbọ́n wà iná kàlà àtẹ́dírí mà áhádá tó bàdà ṣùgbọ́n gbà tó lọ tán àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n ń ṣe ètò ọmọ wa kọ́nà ṣe kíni kọ́nà ń ṣe mọ́ ìyẹn làbá sọ pé àdáda lẹ́nu ẹ̀sìn léwu ìtànàbí ò bá mu wa inú tó lè dì náà yẹn láti má rí omi àlùbáríkà yẹn mu lọ́rùn ni so kájínà sí àdáda lẹ́ àdìjẹ́nà láàárọ̀ yìí fara inú tí ó ṣẹlẹ̀ láàpọ̀ yìí nítorí a lè jẹ́ kẹ́yẹ mọ́ mọ́ mi ò ní àdádálẹ̀ inú àdádálẹ̀ tó wà lásìkò yìí ní wẹ́wà àgbẹ̀ yìí àánà ti mọ́ ẹ̀wọ̀n gbé láìlátù láìlátù láìlátù kọ́dìrì tó wà ní ẹ̀dà bí ó sì ó wà àwúrà bí yìí bóòlù àti máa ń ṣe bóòlù àti máa ń ṣe bóòlù àti máa ń ṣe ẹ́ bóòlù àti máa ń ṣe láìlátù kọ́dìrì ayé alọ́bẹ̀ ẹ ní òdòrí ó ṣe pàtàkì lásìkò tàwà ọ̀rọ̀ àdádálẹ̀ làbádébẹ̀. Hmm. bó láti máa ń ṣe ayò tí sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọdún sọ̀rọ̀ bó láti máa ṣe lásìkò jù a máa kóra wájú àbí a máa kó ní bàndìlì a máa mọ yẹn ṣe a máa nù ṣáàlìtì jàzákùn ọlọ́kẹ̀rọ àwọn wíṣẹ́ sọ́nà mọ́ ní rárá rárá so kámọ́ wé ti táìmù alásìkò yìí òun rábí yìí kámọ́ wé kí à ń lọ kíní kan à ń lọ láìlá fún èyí lọ ọ títí olóore ni ìyá nẹ́fílà lẹ́yìn ẹ̀ láti mọ́ṣáláṣí yín nẹ́fílà tó bẹ́ẹ̀rí mu ni o tọ́nà mi ó ti pé nẹ́fílà nẹ́fílà tá fi ṣàdúrà fún yín ẹ̀ tá ti kíní kan nẹ́fílà nọ́mà ọdẹ ìjẹun mi kùránì kíkà inú táwọn ṣe nu ẹ̀ka kùránì ìtọ̀rẹ̀ ìṣàdúrà lásìkò fún ara rẹ fún àwọn tó bá rọ̀ mẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ àti wí àwọn nǹkan mẹ́tò jọ nǹkan àmọ́ ń ṣe nìyẹn ìrántí ọlọ́run àṣà ìwà foríjì ìṣàtàlá sánẹ́bì náà. náà eléyìí tá a lè alọ́bẹ̀ a ní odò sánẹ́bì ní lọ́rùn ètò lè dìnnà ìyẹn kéèyàn máa mọ nìkejì ẹ kò jẹ́ aládàá dálẹ̀ kéèyàn máa jẹ́ aládàá dálẹ̀ kọ́nà kò ṣàánú wa. náà ìròyìn odò yìí a ní ìrìn ẹ̀ oṣù kan ní ẹ̀bú rẹ̀ oṣù kan ní ó funfun jù kíni lọ fara lọ ó dùn jù kíni lọ ọtí lọ kọ́ọ̀pù tó wà ń bẹ̀ kí ni òǹkà rẹ̀ òǹkà ìràwọ̀ sánmà ẹni tó bá ti wá mú kó lé kíni ìgbò ní gbẹmọ àyèwà abdullah àgẹ́ bí àsìkò ẹja lọ bí ọ̀rọ̀ nẹ́nà kọlọ́mọjà o kọlọ́mọjà ọlọ́run yìí nánà oróyìn ọlọ́ni hálẹ́ àtàkà hadith olùgáṣíà ojú yawma idhin khashiya tó bá dọ̀nà ojú kò kọ̀rẹ́ lọ́wọ́ ojú yawma idhin khashiya àmìlá tó nà síbà inú dàmú làwọn wà ẹmọ̀ ẹni tó bá wà lẹ́wọ̀n náà inú dàmú ló wà tẹ̀sílánárán hàmíyà tó wà ń bẹ omi bẹ̀ omi tó gbóná ni lẹ́yìn aláhùn tọ̀ ámú ìlà mìndọ̀rí kò sí nǹkan kan tí wọ́n máa jẹ ju dọ̀rí ìlọ a ní dọ̀rí ìyẹn ó kóró gan-an ó omi tó sì máa mu omi tó gbóná gan ni láyùsù mínú wà láyùkú ní mìjú láyùsù mínú èèyàn oníjẹ́kẹ̀yẹ yó wà láyùkú ní mìjú ìgbádùn òsínbẹ̀ ọ̀tún gbọ́dọ̀ mẹ́jẹ̀ jẹ̀mọ́ iná tó wà mẹ́ lágbára o ẹlọ́mọ̀ ni ẹdí yẹn rí ni àdébẹ̀ rí kọ́lọ́mọ̀jẹ́ àdébẹ̀ ọ̀tọ̀ ọlọ́run yẹ fún aláfẹ́fi kìlọ̀ fún wa ẹ̀rí mọ́ alhàmí mọ́ inú bí kọ́lọ̀ ti sọ̀rọ̀ odò tó wà tó ọlọ́run fi àmì kúrò sàmọ́rọ́ tó ọmọdúnrún tó yọrọ bí kàmọ́lúwà kọ́lìdùn finance ayà tó tọ́ àwọn odò mẹ́rin tàbọ́lẹ́kẹ́ ló parí bí o pé ẹ̀wà náà kan kọ́lìdùn finance inú náà làwọn wà wà súnkú mọ́ ání àmì mọ́ wọ́n máa mú omi tó gbóná kí lómi yóò máa fẹ́ ọ̀kọ́tọ́ àmọ́ àhàmù ẹ mọ̀ àwọn tí náà ń pe ìfún lóyìnbó náà ìfẹ́ta ìwọ́n mọ̀ ẹja ìzùmọ̀sopọ̀ wọ́n ní ikú ni olóògbé gíní ló bóyá ẹ̀ ikú kọ́ ni láàrínlọ́nu o khalidina fi á ní o ọlọ́ni tó bá ti wọ́n náà wọ́n mọ̀ jìyà kò lámọ̀ nẹ́bí já ti jù lúdù o táwọn wọn bá ti jóná ẹmọ owó ẹ̀ pẹ́ta wọn bá ti jóná ni ó ti dé dú ọlọ́ni bàjàlínà jù lú dánù ní ẹ̀zọ́ ó kò lè àzára láti lè jẹ̀yà tí wọ́n ṣe. Kọ́lọ́mọ́jà rí àná o. Fáàmọ́ mọ́níká Fátímà wá sí inú hù ẹnikẹ́ni tí stéèlì iṣẹ́ rẹ̀ bá kéré lọ́rùn. Kí ló bá ti stéèlì iṣẹ́ ò torí kò ti ṣẹ́ Fa umuhu hawiya hawiya ta sọ́lẹ̀ ìkẹ́ni. Umuhu ni pé ibi tí ó gúnlẹ̀ sí oyin náà hawiya ǹjẹ́ ọmọ tí ń jẹ́ hawiya narun hamiya iná kan tó gbóná jẹjẹ ní nígbà tó ní wàá fẹ́ sàlàyé iná yẹn àlébi iná iná iná ọlọ́run ìdá tẹ́mítì ẹmọ owó mélòó la pé ẹmọ gbélé iná mélòó ni tẹ́mítì ọlọ́run wa mú ẹyọ ọ̀kan nínú tẹ́mítì yẹn oníkàmọ̀ ìlú láyé mélòó ló kúnlẹ̀ àìpẹ́ náà yẹn ó dọ́gbò eléyìí ní 69 times iná ẹyọ kan tí náà bá ń jó ń jìnà mẹ́kúwà látàkó bí o ẹyọ kan nínú 70 nìyẹn o 69 yókù ló wà nùjá náà ọlọ́run ẹni tí bá ti ń jóná ẹ̀rí tí ó tún máa mú wa padà fún wọ́n tún máa mú ẹ̀hẹ̀n àwọ̀ mìíràn ẹ̀rí iná àtẹ́nà lìkáàtìrí iná sàlátìlá wà àgbèlálá wọ̀tẹ̀ ìrọ̀ ọlọ́nà àwọn kèfèrí tàpẹ̀tẹ́lẹ̀ fún ẹni nínú sàlátìlù kí ló jẹ́ sàlátìlù òní ṣe ní sábìdì wọn ọlọ́run sọ láyé ní pé tàbí òun náà ti rọ́ á fàtìlùkù kí ní fìtẹ̀ sẹ́rìtì yóò dé gbòtó fàtìlùkù ẹbí dé mẹ́nu náà wọ́n wa sàìrọ̀ àti nuna sàìrọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yóò pèsè lára ní àwọn ìròyìn tó wà nínú inú nẹ́rẹ̀ o òfin kálukú wa kí a sọ́ra kọlọmọtì wa nínú ọmọ náà ọlọ́ni iná jẹ́ annama káánà ti mẹ́rẹ̀ sọ́dá iná jẹ́ annama àti pèsè ẹ̀kálẹ̀ fúta ni ìtọ́gínà màábà àwọn tọ́gín àwọn olùkọ́ dáàlà olùbalẹ̀ jẹ́ aláìsìn lọ màábà oníwàgúnlẹ̀ síbẹ̀ láàbì sí nàfíà àkọ́ọ́bá wọ́n máa bẹ̀m̀bẹ̀ gbére láyà tó kó nàfíà bárúdá wà láṣàrọ́ọ́bá wọ́n ní rí nǹkan tó tutù níbẹ̀ àtún ní rí nǹkan tá máa mú ilá àmìímọ́ ọ̀gà sáàpọ̀ àti omi gbóná wọ́n ní gà sáàpù lẹ́pẹ́ tó bá sun nǹkan tó bá ń sun àwọn ọmọ náà omi tó bá tún jáde lára wọn náà tó máa á wèfà kọ ọlọ́run lẹ́sàn-án wọn rèé o bá wọn mú àbí ò bá wọn mú ó ti rẹ́gí àbí ò ti rẹ́gí ó ti rẹ́gí torí pé iṣẹ́ tí wọ́n ṣe ni so àwọn nǹkan tó wà nù ná in tó burú ni o in tó burú ni o kọ́lọ́mọ ṣe wá lọ́mọ náà o kábà tó wá ń sàmì iṣẹ́ olóore lọ́wọ́ wa o ká má jẹ́ kí ilé gbé wa lọ o ilé ẹ̀tàn ni o yóò máa sọ fún ọ pé kọ́ má ṣe tọ́lọ́ tí ò bá rí bẹ́ẹ̀ ni séyìn tó yẹ séyìn tó mùsùlùmí àdúgbò lórin kan tó ń fò sókè tó ń lè fi ẹ́ síìtì yóò kún látòkèdè kíní délẹ̀ àtẹni sẹ́pẹ́ àtẹni tí wọ́n ẹ̀dẹ́ kíni tí wọ́n pè àtẹni tí eré kọjá lọ ìfáyé fẹ́ káyẹ̀ máa ṣe ni torí pé ẹni tó jẹ lídà nínú jàǹdàmọ̀ onítàní oní iblis tó ti sọnù ìgbà tó náà ti sọnù ẹni ó ti dáa báwọn kọ́rí torí ádámù tó fi sọ nínú ìyá àwọn ọmọ rẹ̀ gbé ní kíni gbé lọ́wọ́ mi ẹ̀yin náà tó bá gbé ìkàtọ́ náà lẹ́gbẹ̀ẹ́ kan ti fẹ́ gbé tètù lẹ́gbẹ̀ẹ́ kejì èwo lè rí ó kọjú bẹ́ẹ̀ tètù yẹn ni ó kódà kan mọ́ pé wọ́n kódà kẹ́ tó kọ́ ọlọ́pàá kan wọ́n fi lé wọn sẹ́yìn ẹtí kọjú ẹ máa ń lọ́rọ̀ ní lọ. pọ̀tẹ̀ ìwé tó bá pẹ̀lú ayala sọ̀la ẹ wá sórí ire ayala ìfẹ̀lẹ̀ ẹ wá kírun ayala ìfẹ̀lẹ̀ ẹ wá sórí ire èyí fẹ́ lẹ́rìí. kódà àwọn agábá kan wá kírun gẹ̀rẹ́ tó mọ́ àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àbí tó bá gbé ìrúdó gbogbo dẹ̀ tó máa gé. bọ̀tí ibi táwọn tá a sọ yìí bóyá ló nìkan ni ó dé àbí kó tó dé láàrin ẹgbẹ́ kíni náà ti dé ah, yóò bá wọn bẹ̀ ni irun bọ́tí bọ́tí tòwátọ́ tó ní àwa sórí ire tó wọ́n ti gbé dúró ká tó máa bọ̀ tó ṣe tọ́nù òfin kí yẹn rálù jẹ́ nẹ̀ ọ̀ torí pé tiẹ̀ ti bá ọlọ́dọ̀kọ́ mọ ẹni lòun ó wá nínú àbí ìsìlátìkàlà obìnrin yá náà àjìmáyìn ọlọ́run tí ó tóbi rẹ mo fi ṣe kíni mo fi ta kàtọ̀ síwájú ẹ pé àwọn ọmọ àrọ́mọ ádámọ̀ èyí máa fọwọ́n nù ilá ìbádọ́ka mínú mùlùmọ́kìláfíìn àyàfà àwọn ẹrú rẹ tó bá ṣe dáadáa nìkan lóko àpọn tó bá gbà á lẹ̀ ọlọ́run náà nítorí àwọn àtàwọn tó bá tẹ̀lé làmùlà ánàmí ń kún jà ẹ àbúrò láyẹ̀ ti parí kẹ̀kẹ́ máa fúlù yí ìwọ àtàrà tó bá tẹ̀lẹ̀ máa fi fúlù náà fẹ́wàá rí náà tàà sọ yìí ààyè tó fẹ̀ ni o ààyè tó lékíní ààyè tó fẹ̀ ni ẹlẹ́rìnà ni nínú bá kún àtùhánàlá ah, ìlú mi mọ ọ̀rọ̀ olóyìn mọ̀ fi ṣeré ó tọ́ dẹ̀wọ̀n tán ní ẹ̀wọ̀n kú àwọn aláṣẹ wa fún wa ní kíní kan wọ́n wà padọ̀ àwọn kan láti rìlífù kíní ẹ̀wọ̀n ń gbà mí ni ẹ̀lẹ́mì àdùkú bẹ́yà bí tọ̀run ló dé kún lùkẹ́ iná wọ́n bá jẹ́ ohun rẹ̀ kò ní sáyè mọ́ ṣùhánàlá ọlọ́ọ̀ni yẹ́ ọmọ ìjẹ̀kú ló lè jà ánàmà halimutala àti tọba ọmọ gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́dẹ́ lọ́tọ́ ọlọ́wà sọ fún ẹgbẹ́ halimutala àti tọ́tí fúl ẹlọ́wáyà inú Quran sọ́tùlùkọ́m ilé òfẹ́fẹ́ tó tún kù sí tó fi wà nù hadisi pé tọ́lọ́ ń bá biná pé tó ti tó tó wá ní tọ́tún kù sí ànẹ́bì ni ọ̀nà wà á gbé ẹsẹ̀ rẹ̀ tí ó wà gbé lé gbogbo àyè tó kọ̀yẹ gbogbo kẹsẹ̀ kìíní lọ́kàn dì ní ẹ̀fẹ́ yà pé ọlọ́run ọ̀pá tó lẹ́sẹ̀ so iná ètò burú ni o ọlọ́run bá tún fánà wá tààlà ó ní yàwó yẹ fẹ́rọ lùmọ́rí mi náà àhíwà omi wa àbí wà sọ́yí bá ti wà bá ní ẹ̀lẹ́kú lùmọ́rí mi ojú yàwó yẹ sí mo fẹ́ lọ ní ojú yàwó yẹ sí mo ti fẹ́rọ ọjọ́ gbé dàlùkà mọ ojú ẹ̀kú kan tuntun ní dọ̀ọ̀ṣíká tó àwọn kan máa rẹ́rìn ní wọ́n máa dì yọ ọlọ́wọ́n wá ojú yàwó yẹ àléyà gọ́bàrọ̀ àwọn ojú kan orí ó dokunkun eruku òbùtẹ̀rẹ̀ àpò akọ́tàrọ̀ eruku ògbó wàhálà ọba wọn kò láìka òmùlẹ̀ káfárọ́tù àlùfájàrọ̀ àwọn kèfèrí ń sáwọn wọ̀nà. torí pé kí kálukú tó débi ti lọ iná àwọn kan tí bá ń tí rí ètò fẹ́ áà èbí tó wọ́n wọ̀ ni. tọ́ka wa gbìyànjú ká ṣiṣẹ́ àlùjẹ́ náà tó àwọn yóò pèsè méjì lọ́rùn o. àgbà tí wọ́n bá ti ń gbàwé iṣẹ́ báyìí ìdọ̀tí tí ń ṣobi tí wà lọ ọkọ̀ ẹ̀fúnlẹ̀ ìjọ ọwọ́n àpò tó kódà ọ̀páàpì tó ń tẹ́ra rẹ ẹ́ tó ń tẹ́ mọ́ tẹ́kí ni wọ́n tẹ́ra rẹ bóyá nìkan fẹ́ kọ́ ọba lójẹ́ jù pé ó sì yẹ ìwọ náà kò sì burú jù ìwọ tó wọ̀ pé ó ń ni ẹgbọ́n tó lọ ń sọ bá mọ́mọ́ ó ẹni tá fún níwèé pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ fayakulu hahum qra'u kitabiya ha yẹn ni pé ha mo mọ̀ ẹ bá ń dúpẹ́ iqra'u kitabiya ẹ bá ẹ̀ka tí mo gbé gbogbo ọmọ yìí náà tó máa ń bọ̀ láti sùkúl tó pàṣẹ kọ́ ti gbogbo èèyàn káàkiri tẹ́lẹ̀ àtọ́jú kékeré ń táyé yẹ o iqra'u kitabiya ẹ̀ka tí mo gbé mo pàṣẹ yìí ṣe pàtàkì gẹ́ Ni mo ti mọ̀ gbọ̀dọ̀ tó tẹ́lẹ̀ kí mo ṣe rédíò mo ti mọ̀ àníìmù láti ìsábíà pé ọjọ́ ìṣirò báyìí ń bọ̀ sí padà pàdé ẹ̀ ni mo tètè fi múra síṣẹ́ láti kí ni lápáyé gẹ́gẹ́ bí tí student mọ̀lùkà ah, torí òní ni ti ń gbìyànjú bọ̀ ní skul tẹ́lẹ̀ gẹ́gẹ́ tí sì á jẹ́ pé ẹni tí ó dunnú lọ́rùn àtayé yóò ṣe kí ni yóò ti múra yóò fi mọ̀ pé àtayé náà mo ti mọ̀ bọ̀ tí wọ́n tó ń dàtú kọ́rùn bẹ tó tún dẹ̀rù bẹ́ẹ̀ ẹjá jayé ẹlọ́rìnṣẹ́ dọ́rùn bọ̀ ní gbogbo tí ó mọ̀ sọ nìyẹn tó bá dọ̀rùn tó bá rí kí ní ẹ̀rọ yìí áá yóò tẹ̀wá mọ̀ kòtò but ẹni tó bá gbàwé ẹ̀yà dayé ó ní òun ti mọ̀ pé à àlùkíámọ̀ yìí ń bẹ o lòó ti múra títẹ́ látàyé fàwọ́ àfihàn ṣáfí rọ̀bíyà inú tó wà lálùjẹ́ nìyẹn ìgbésí ayé rọ́bíyà gbogbo àlágbọ́ rọ́díyà rọ́díyà ẹgbẹ́ ìgbésí ayé tí ó yọ nínú sínú rẹ̀ ó dùn sí kò ní síbànújẹ́ ń bẹ̀ kò ní síbànújẹ́ ń bẹ̀ ìyẹn lànẹ́bẹ̀ ọ̀rọ̀ sọ́lá lọ́bìsọ pé ní sọ́mà àlùjẹ́nà bá ti wà àlùjẹ́nà ọlọ́run ní ìtọ̀ nínú lápùn pé ọlọ́run ti dé ládé pé ibi tẹwàá yá látàjọ ẹ̀ní ebi ò ní payín ẹ̀ní banújẹ́ ẹ̀sìn ní kú. ìyẹn lọ́mọ bínú yà á máa àlùjẹ́nà pé láhá fún àlẹ́ yìí ọláhùn yà sánú ní bẹ̀rù àti ní banújẹ́. ọlọ́run ní wọn bẹnu ayàtà kalẹ̀ kẹnu gbogbo nǹkan tó mọ̀ jẹ́ ń bẹ̀ yóò wọ́n bá fún lẹ̀ báyìí wọ́n mọ̀ rí já wọ́n bá jòkó wọ́n rí já. kulu washrabu àníhà ọlọ́ni ẹ máa yọ ẹ máa jẹ ẹ máa mú bima aslaftum fil ayyamil khaliya torí pé ayyamil khaliya àwọn ọjọ́ tẹ ti lò sẹ́yìn ẹ ti ṣiṣẹ́ lẹ̀ ẹ ti pamílẹ̀ dé kí ni òǹgbẹ́ ẹ̀ tí yóò ti ṣiṣẹ́ látàyé o ìyá pọ̀nmí lẹ́dùngbẹ́ o ìpọ̀nmí lẹ́dùngbẹ́ wa náà ní pé ká fi ṣe eré kámọ̀jẹ́ káyé tàn wá lọ nígbà tó lọ́n parí tàn wá lò jẹ́sẹ̀ inú tó ráyé náà ni ọlọ́wà bẹ̀rẹ̀ tàn máa ná pé fa amámá ni ó ti yá kìtàbà ó bí ṣì máa lè ẹ tó bá gbà wẹ̀ rẹ̀ pẹ̀lú owó òsì àkọ́ ọmọ ah ó mọ̀ ṣe o àbá kúkú mọ́ fún wa ní ìsọ́tì yìí lómi tó bá ní ìsọ́tì tí ò dà kò ní ilẹ̀ mọ́ra rẹ̀ ó lè ní wọn fún mi ní English àkọ́rọ̀ fún mi báwo ọ̀rọ̀ fún ẹ báwo kí lè wọ́kọ́ kò ní ilẹ̀ mọ́ra rẹ̀ ọlọ́ọ̀ ní àwọn kèfèrí tó bá wọlé wọn àbámọ́ ah, gbàwé yìí ẹ̀rí àkòyẹ́kẹ́ ah, fún àwẹ̀ yìí wọ̀lá má dìrí mọ́ ìsáàbíyá fún wọn bí tọ́wọ̀ bí ó já sí bá yálẹ́ ìtàkánẹ́tù kọ́ bíyá ó mọ̀ sí ọkọ̀ ẹ̀fẹ́ ìwé ìnáwó àfidájọ́ fún mi ma agina animalia máa lù mí owó tí ń tẹ̀mí jẹ láyé yẹn property yẹn àbí kò tẹ̀lé tèmi láǹfààní lẹ́ni ẹ̀ọ̀kẹ́ tí máa ń tàyàn nìyẹn owó ẹlòmíì sábà ní kó ti lọ yóò ní ẹmọ máa sàdé àkọ́lọ́n sáàtò owó tẹ tọ́lọ bá fẹ́ sàánú ẹ kọ́ ti jólù sí lọ́n kọ́ tó lówó ni ó tó tí ẹ bá lówó gẹ̀ wá jólù sí náà yóò kọ́kọ́ fàtẹ́yìn ẹlẹ́mọ̀ rí mọ́tẹ́lá ele ẹlẹ́mọ̀ rí mọ́ bí wọn mọ́ tó bá rí dúró dé tẹ́lẹ̀ tó bá ti ẹ̀fàtẹ́yìn yóò mọ̀ mànúfà bí ọ̀tí lọ́wọ́ ní kọ́ ló ọ̀pọ̀ mọ́sálásí wá tọ́ láti lóòrọ̀ àwọn mọ́sálásí olóòmẹ́ lọ rí mọ́sálásí àwọn èèyàn máa ń tẹ́ra wọn ọkọ̀tọ̀dọ̀ ọkọ̀lọ́ ti ẹlẹ́lẹ́sìn ọlọ́ kó wá débẹ̀ ẹgbẹ́ tọ́lọ ní olówó mọ̀sọ̀lọ́rùn alákà olówó ọlọ́run àwọn alákàá ní tòlítọ́ níyà gbogbo póòtì mi mo jẹ́ kíní kan mo jẹ́ kíní kan alákàá ní gbogbo àdàlà àwọn Yorùbá dára ní àlàkà tí ìka ẹ ti parun ẹ̀fẹ́ Yorùbá ní ọlọ́wọ́ àlàkà rẹ̀ àbí àlàkà ní tòlítọ́ ní gbogbo pé wá parun tí máa ń bọ̀ táyé ó máa rọ́ gílagíla aláṣẹ dé kò sí kankan mọ́ òun ti ń dájọ́ ara rẹ̀ kò sí pò pé ọkẹ̀ ẹjá fowó bèèlì ara kò tówó ẹjá pé àwọn aláṣẹ àwọn onípò ní wà àbábá kò sí pítà tẹ́tẹ̀ bọ̀ wá amọ̀tẹ́nítọ̀ amọ̀kiri kò sí ẹmọ́ ọlọ́wà ni kò sú fagolú ó yá ẹmu ẹmu fagolú ẹdẹ lókùn tún mọ̀ ní jẹ̀hímọ́ sọ̀lú ẹ̀rẹ́ ti pé nù orúkọ nẹ́ta sọ́lẹ̀ kẹ́nikẹ́ni jẹ̀hím irú ẹni bẹ́ ẹ̀sọ́ sí jà ìpínmọ̀ tẹpá jù níbẹ̀ súnmọ̀ fi dé ní feet innahu kana la yu'minu bi yawmin azim torí pé nípa tó wà láyé kò gba ọjọ́ yìí gbọ́ kò gbọ́jọ́ yìí gbọ́ kò jàmá iná o ní àánú ọlọ́run ó wà ń bẹ èyí máa jẹ yóò mu yóò máa jésó yóò níyàwó ń bẹ̀ obìnrin náà pàdé ọkọ alálùbáríkà káyé kọ́kọ́ rẹ̀ táyé náà lájọ wà lùjẹ́ náà lájọ máa wà ń bẹ̀ lọ èèyàn ní banújẹ́ mọ́ èèyàn sì ní kú ọlọ́run àrẹ́bí ni wọ́n pe ọmọ náà sẹ́gbẹ́ kan wọ́n pa ọmọ àlùjẹ́ náà sẹ́gbẹ́ kan wọ́n wàá mú ikú wá wọ́n wàá jẹ́ kódà gẹ́gẹ́ bíi mẹ́ẹ̀ wọ́n jẹ́ kódà bíi mẹ́ẹ̀ bí àgbò gẹ́gbọ́ ti wá ẹwọ́ wa pa ikú ọmọ náà mọ̀ rí bọ́sẹ̀ pa ọmọ àlùjẹ́nà náà mọ̀ rí bọ́sẹ̀ pa pánà ikú láti pa yóò tó bá páyẹ kílẹ̀ mọ̀ tí ó tẹ̀lẹ̀ alóòlẹ̀ sọ tí ó tẹ̀lẹ̀ ní mọ́mẹ́ntì yẹn ọmọ ikú ẹgbẹ́ sáàrin méjì ọmọ àdìjẹ́nù máa dínú pé ikú tí máa pààrẹ lọ́dún kí ni tó ti pààrà pé kò sí kú mọ́ ẹgbẹ́ kejì ń kọ́ ọmọ náà máa ríjọ pé àbíbí ah, lábá jí àyíwọ́ yẹ kíkú yóò pa láti yẹ pé kò sí kú mọ́ o lọ́lọ́wà sùpánà àtàgbẹ́ yàmù yàmù kúrò lè mọ́rí o máa kọ́ dá mọ́ ti yàdá ọjọ́ tọ́mọ yẹn bá rí jẹ́ yóò máa jìyà yẹn lọ yóò máa jìyà yẹn lọ so jama ẹja jẹni tó máa ṣe lọ́wọ́ àlùjẹ́nà àti iná ìdí ń bẹnu àkọ́kọ́ ibi tó yẹ kí tiẹ̀ tó gbọ́rọ̀ rè tó lẹ́nu ló ti gbà kó wà àlùjẹ́nà àlùjẹ́nà kò sí ayé yìí náà ni àwọn bí gbà pé tó bá ṣe dáadáa láyé tó bá ti wá kú náà wàá tún ẹbí adolówó ẹ ti gbọ́rọ̀ ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ rí kẹ́yìn tó bá ti ṣàìdá tó tó wá tún bí yóò adẹrin ọmọ ìlú ẹwòrò orí burúkú lọ́rọ̀ gbà pé kò sáàlù jẹ́ nẹ́kọ̀ọ́ sí náà wọ́n jẹ́ ń sọ yẹ́ o wọ́n jẹ́ kẹ́yìn a gbọ́dọ̀ dá òtù kó wà nínú àwọn ìgbàgbọ́ wa ní àlùjànnà o àti iná o ètí ń bẹ ni ọlọ́mà sùpánù àtàlá ó sì fi dá wọn ó sì pèsè àlùjànnà fáwọn mùmínì kọ́lọ́n kó kàwá fún wọn bákan ó pèsè iná fáwọn tani fún àwọn so eléyìí inú tí a lè ọlọ́ba sùnwánà wa tààlà kí ó ṣe wá lẹ́ni eré kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà sábà tí wọ́n ń ṣe tọrọ kọ́nà ṣe wá lọ́mọ àlùjẹ́nà kí látọ̀ mọ̀ tọrọ ẹ́ ẹ̀yọ́ kó mọ̀ ṣe wá lọ́mọ náà àwọn àmọ́ ṣiṣẹ́ ọlọ́ni àásọ̀fọ́ màjẹ́rìn ẹ̀mọ́ wà àlùjẹ́nà ìmọ̀kún tún tààmọ̀lú látara ń tẹ́ ṣe níṣẹ́ ẹ tó bá ṣiṣẹ́ ń kọ́ ẹ̀lú ń gbàgbẹ́ àánú ọlọ́run náà ni kò ní ìdíkẹ́ àbí ọfẹ́ ní pòtù ní ibi iṣẹ́ yín ọ̀wá ibi iṣẹ́ àní ọ̀gọ́kà gbé ẹ náà ní àbí tó bá ti mọ̀gọ́mọ́gọ́ fún ẹlókù tó bá ti yẹn láyé èèyàn lọ́lọ́run o ni o a máa fàdúrà tì í sọ̀rọ̀ eléyìí nínú tí ó jẹ́ tí ni kọ́lọ́mà sọ̀rọ̀ àdúrà tààlà ó káwà kọ́nù ọmọ àdìjẹ́ náà kó má ṣe wá ní ọmọ náà ìwà àti ìṣesí téèyàn máa ń ṣe téèyàn máa fi ń dọ náà kọ́lọ́mọ́jà lè ṣe o níta mọ̀ ẹ́ ṣe tọ́lọ́ fi kàákùn náà máa lùtẹ́ náà ó lẹ́ni kí ọlọ́run kí oṣù ní ọlọ́run fún wa ọ̀sọ́lọ̀ bá wà sọ́lá náà ní parí àwọn ọmọ ya wa ṣàbábù alì sọ́nà kọ́lọ́mọ́tà bá dúró tí wọ́n wọ́n yìí tí wọ́n ṣe ládùúgbò wa rẹ̀ kọ́lọ́m kí ó kàákùn oṣù olórí fún wọn. a ní ní jẹ́ ṣàbábù àwọn ọ̀dọ́ wọ́n jẹ́ alì sọ́nà ọ̀dọ́ sì nípa tí ó kò àbíbẹ̀ kọ́ ni kódà lọ́rọ̀ ayé gan ka ọ̀dọ́ ọkùnrin yẹn lẹ́tún mọ́ ní mínísírì fáwọn ọ̀dọ́ mínísírì ọ̀kíní ẹ́ youth torí pé táwùjọ bá dàrú tẹ́wọ́n kọ́ nǹkan lera wọn ń gúra wọn ń ah gbàtà rẹ̀ ní eighty five years ẹni kejì ẹ next year bàbá bèrè àbúrò ẹni kẹta seventy five ẹni bẹ́ẹ̀ lè rí ẹni ní bàbá àtàlẹ̀ kó mọ pọ́ńtò wọn òṣùpọ̀ àwọn olè bàbá ọ̀dọ́ náà ni kọ́lọ́run wá káwọn ọ̀dọ́ káwọn wá mọ̀ ṣe dáadáa báyẹ̀ kó rire torí pé ọ̀dọ́ rí pé èmi náà léegun tó yẹ pàwọn ẹgbẹ́ rẹ̀ ṣe tí ó dá òun náà léegun láti lè ṣe mọ̀tíkàkà ni irọ́ àwọn òní ṣàyídá dáadáa láàmà ṣe ìyàwó ẹrú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ káwá sí fún ẹ̀yẹ ká fún fún wọn lọ́wọ́ ní àyíkún tẹ́ ẹ̀ ṣe inú tó dáa ni káwọn ọmọ wa báyìí káwá dàgbà sírú nǹkan kọ́ yìí ṣẹgẹ́ sí sìn wọ̀n láì irú ọmọ tí à ń ká mọ ọ̀rọ̀ ẹ̀sìn wọn ọ̀rọ̀ ayé wọn náà ká má ti kíni ká má gbẹ̀yìn bẹ́ẹ̀ pọ̀tẹ́ bá mọ̀ ọ̀rọ̀ ayé tí ó mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kò dá o kéèké wá rọrùn gẹ́gbà mi ọ̀rọ̀ ayé rọrùn gbà mi tí ò bá fẹ́ ti kún àṣírí kẹta tó rọrùn tẹ́ bá dé skúl sí gbogbo brọ́dà tó máa ń ní ránjẹ́ brọ́dà tó ń ṣe túnẹ̀ ẹ̀rí pé wọ́n lọ wo pàfọ́mánsì wọn mọ̀ jù ọdún ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ ti rò tó bá yẹ wọ́n náà wọ̀n nírí ọ̀rọ̀ ayé ẹ̀sìn ní ó gá ìyẹ̀ bí ètò láyé tọ́wọ́n ọmọ yàwó ṣàbábà alìsùn náà kọ́lọ́mọ́ta bá dúpẹ́ fún yín kọ́lọ́mọ́ta bá tán yín ní ẹ̀sàn olóore gbogbo kàràkìtà yín lórí bó ni ẹ̀sìn ọ̀sẹ̀ máa lọ sókè kọ́lọ́mọ́ta gbà ní ìjọsìn gbogbo àti àwa náà lọ́kùnrin àti ní obìnrin àkọ́wà kọ́kíra kú Ramadan kọ́lọ́mọ́ta gbà ní wa ogun tá à ń ṣe ń bẹ̀ kí wọ́n ṣáà gbà kí ó já sọ̀tọ̀ lọ́pọ̀ ìláyé àtọwákẹ́rọ àpò ìdìde náà kọ́lọ́kọ́n sáà san wá ní ẹ̀sán olóore. àmọ́ ká gbàdé wa jòkó àbí kámọ́ ní òní sunday táwọn rẹ̀ ẹlòmíì tó lọ bí ẹ̀ṣẹ̀. nínú rọmọdọ́ yìí tẹ́wọ́ tó ti jí yẹn bọ́ọ̀lù tó ti ṣe nǹkan mìíràn ẹlòmíì tó lọ kílọ̀bù àwa wa bí tọ́lọ̀ inú tẹ́ kámọ́ lọ àtúkò wa fóre sábà ti ń ra ìpè é nínú rọmọdọ́ nìkan kámọ́ lọ gbọ́rọ̀ lọ lọ́kùnrin wa lóbìnrin wa kọ́lọ̀ mọ́tò wọn ládà yìí ọlọ́kùnrin tá gbà ń jọ sinmi kálukú wa bákan náà gbogbo ọmọ wa tí ẹ wá ẹni pa gbogbo ẹ fún lucia ẹ̀rí kọ́lọ́kùnrin tá dà wọn lágbà kọ́lọ́kùnrin tá sùn ọlọ́mọ alálùbáríkà ó sì wá ní olùjọ́sìn kọ́lọ́ ó sì wá ní olùtẹ̀lé ànẹ́bà mọ̀sánmọ́sán gbogbo àná lápapọ̀ wa ṣíwájú náà àlùjẹ́nà وصلى على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته